محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن الله على الله إليه يقوم نعم الله كان المسلمين نصر رمضان أنا نقوم على الله لا تجي لا تجي سالي وسيطة بشكما báwọn ẹlòmíín wúwo lọ́rùn a sì mọ̀ pásítọ̀ sáré ṣe ló máa ń wáyé lóru gàjọ́ wọ́n bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ńgbà tán bá tó jí wọ́n tó máa dáná irú oúnjẹ wo ni wọ́n fẹ́ jẹ ní sáré wọ́n sì máa ń pín nǹkan tá à ń fi ń dáná ó yàtọ̀ síra wọn wọ́n bẹ nínú tá à ń fi dáná lọ́ọ́ sáná sí ni lọ́wọ́ kan wọn náà ní ọbẹ̀ rẹ̀ fẹ́ wọn bẹ nínú wọn àwọn tó ṣe pé àdáná àfẹná á ṣe gbogbo ẹ̀ kó tó di pé iná jò kó tó di pé iná kẹ̀ kó tó di pé àlè dáná ó sì bẹ́nu àwọn èèyàn tó ṣe pé wọ́n ti pèsè nǹkan táwọn jẹ wọ́n ti pèsè rẹ̀ kalẹ̀ látàlẹ́ wọ́n kàn jí lóru wọ́n gbé kaná ni omi ìjẹ́ òkú tí bùkátà kan gbé kaná ṣùgbọ́n ẹni tí ò bá jí máa lọ ti ṣe fẹ́ jẹ sàrà torí ẹni àbùkátà ká máa ran ara wa lọ́wọ́ nílé tí wọ́n ń gbé àwọn tó bá jẹ́ mùsùlùmí ń bẹ tí wọ́n bá ti jíjí wọn wọ́n bẹ nínú wọn ẹni tó bá tó bá ṣẹ̀tì alam tọ́lám bá dún nígbà àgbà kò ní dìde tọ́lám bá ti ń dún tó bá gbọ́ pé ń dún gan yóò tún tẹ̀ kọjá kẹ́ẹ̀ tó ṣùgbọ́n lómi ń bẹ tó ṣe pé tí aláǹbá ti dún ta ìdúró dìde jẹjẹ ká ran àwọn ọmọ ìyá wa lọ́wọ́ níbi tí rọmọbá ń dé lónìí àwọn míì ń bẹ tó ṣe pé wọn àjílẹ̀ mẹ́ta rí láti jẹ sáré àwọn ẹlòmíì sì bẹnu ilé tán jọ ń gbé tí wọn lè má jíjọ kà kódà ẹlòmíì tún yá kà débi pé wọn tún máa sọ lẹ́tẹ̀ kó má jẹ́ pé wọn ti ṣe ń tẹlẹ ní ó jí àwọn ẹni tí èjì ẹ bá àjọ máa jà débi kọ́ ajẹ́ pé bí ọmọ pa wọn ní gbogbo ọ̀sán Ramadan látàrí pẹ́ láàánú wọn ẹ gbìyànjú láti jí wọn. wọ́n bẹ nínú dáadáa ṣíṣe tẹ́ bá tún lè jáde ní ìgbà téèyàn jí kéèyàn kanlẹ̀kùn àwọn ẹni tí wọ́n rọra jìnnà díẹ̀ sí téèyàn téèyàn mọ àwọn mùsùlùmí káwọn náà lè bá jí àbí kéèyàn máa kí wọn máa tẹ̀ wọ́n láago lásìkò yìí tí ọlọ́wọ́ bá ní kí wọ́n jí láti lè bá pàkíyèsí wọn pé káwọn náà jẹ sàárè. nínú rẹ̀ náà ni àwọn tí máa ń pèpè fún sọ́lá wọ́n tètè máa pèpè fún sọ́lá àti alákọ̀ọ́kọ́ eléyìí ti máa ń wáyé lóru láti aago mẹ́ta lọ síwájú ẹ̀yẹ̀ kan ti pèpè fún sọ́lá tì kan sì pé lọ́nà tá a fi gbọ́ wọ́n bẹ nínú àwọn èèyàn tó yẹ kó tó bá ti gbọ́ kí wọ́n pè sọ́lá yóò dìde alhamdulilah sànfààní ta fẹ́ mú bí sọ láti tá à ń pè lóru náà orúkọ náà bí sallallahu alaihi wasallam ni wọ́n máa ń pèpè yẹn kẹ́ni tó sùn lè bá dìde kẹ́ni tó ti dìde tẹ́lẹ̀ kó lè padà lọ sùn tó bá fẹ́ sùn kẹ́ni tó sì fẹ́ soso yàn kó lè sì palẹ̀ máa ti jẹ sàárì torí ẹ̀ ẹni tó ń pèpè fún sọláàtì kò gbọ́dọ̀ jẹ́ ẹni tó ń rìn ó ti pọ̀ jù ẹ̀ kó náà tètè máa jí tó bá ti tètè pé sọ láti hun ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní gbogbo àyíká yìí tó dínà torí pé ń gbà ohun ẹni tí ń pè sọ láti ó rìn gán gbogbo nǹkan ti dákẹ́ kò sáriwo ó lè jẹ́ pé máìlì mẹ́wàá síbi tí wọ́n wà ń pípèpè tó pèpè ní òjì wọn èyí tó túmọ̀ sí wípé ìrànlọ́wọ́ ńlá ni ká gbìyànjú láti máa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí a bá ti wá pèpè fún sọ láti àbùkátà ká máa sùn rárá kankan àbùkátà ká máa pariwo màrà àdúgbò báyìí dìde sàrí títọ ẹwà àṣekín tó gbogbo lọ́rọ̀ àbùkátà dáadáa lè lásán torí ẹ̀ tẹ́ bá ti pèpè fún sọ̀lá mọ́ṣáláṣí yìí pè mọ́ṣáláṣí tó ń pè mọ́ṣáláṣí tó ń nà pé tí wọ́n gbà tí ẹni tó pèpè fún sọ̀lá ti jí sí bí ìdìnnìlà pípè tí kálukú pé òun yóò jẹ sábàbí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn fi dìde òṣìṣẹ́ nínú ìlànà torí pé a jí àwọn èèyàn láti jẹ sàárì àmọ́ alu agolo kálù àmọ́ fagolo àmọ́ fi gbára wọn fi ẹdìdẹ ẹjẹ sàárì àbí kápá ń jíwèrè kápó àwọn àpàlà jáde ẹ sákárà àwọn aláàgbo àwọn onígangan pé kíni tẹsí náà la fẹ́ ṣe báwọn tẹsí náà la fẹ́ ṣe báwọn wọn tó dé wá sí ilé yìí sọ ẹ̀yin náà wàá jáde ẹ tún máa mọ wọn lórí ẹ máa fún wọn lówó á ah! àwọn oríṣiríṣi ládàradà yẹn kò sí nínú pé ẹ̀sìn láfẹ̀sìn so ẹ̀yin fúnra ara yín ẹ gbìyànjú láti ní ládàtọ̀ pọ̀ ó kéré jù nù lé rẹ̀ bí wọn náà jí èèyàn kan so ó kéré jù ládùúgbò rẹ̀ bọ́ọ̀ bá lè rìn ìṣẹ́ lọ torí àsìkò tá a wà o lè fi aago rẹ̀ kó fi pe ọ̀rẹ́ rẹ̀ pípé tọ̀sẹ̀ ti dìde mo ní kí mo ní kí n rí i dájú pé ẹ̀yin náà ti dìde ni ló jẹ́ kí n tẹ̀yìn láago níìsí ó lè dóòní ó di ọlọ́la ẹni tí wọ́n jí lónìí ó lè dóòní ó di ọlọ́la torí kò sẹ́nìkan tó lè sọ pé mi ò máa jí náà níta torí olúwa ẹlẹ́dàá kọ́ràn wà lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu